الحمد لله رب العالمين يؤتي المصلحين أجرا عظيما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوك فون الله أترى عليكم كاتب جفا النبي محمد صلى الله تعالى عليه وسلم àwùjọ آه، wa ó ti dàrú kọjá sísọ rògbòdìyàn ń bẹ ń bẹ ìyapa ẹnu wà ń bẹ ẹ̀yàmẹ̀yà wà ń bẹ àbòsí pọ̀ ń bẹ ìbánimọ̀ ka ilé gan lọ a lè mọ́ sọ̀rọ̀ mi kò sírù ran ìgbọ́ta dìde sí rẹ ni tí ò tí ìmọ̀sẹ̀lẹ̀ àwùjọ wa a sì ní gbogbo nǹkan ni ọlọ́run bá wa dá sí nínú ṣẹ̀ríà ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam a wá pàkíyèsí ara síbi àmìyà ojúb àti àmìyà tó islah bí ó yá pé bàbá ṣe ń bá a lọ ní bí nǹkan ṣe ń lọ yìí àtúbọ̀tán rẹ̀ ò dáa kò lè ṣe sórí a ti pòórọ̀ ara wa sínú tayọ bó ṣe yẹ àjàngbí láti wà ẹlòmíì bí àwọn yorùbá sì máa ń wí wọn ní kò bẹ̀sù débi pé kò kọ̀ kí lè oṣù ní kíni kí lè oṣù láìláà kódà ẹlòmíín gbà wípé kí tòun sá ti dáa tí wá mi lọ ìyìn ò bá bàjẹ́ tàbí jù bẹ́ẹ̀ lọ torí náà ìtàkùlọ́à ẹ bẹ̀rù ọlọ́run àkúnnú du'ata khairin wa islah ẹ jẹ́ nìkan tí ó pèpè síbi báwo làtúnṣe ó ṣe wá mo fẹ́ lè sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń sọ gbólóhùn yìí tó yẹ ká ṣàtúnṣe tó bá jẹ́ pé ó dọ́kàn ni tí ì bá sọ̀rọ̀ ẹnu lásán àwọn tó lẹ́nu tí wọ́n sì lẹ́fàn léèkàn láwùjọ ó yẹ káwùjọ ó yẹ kátùnṣe ó ti wá ó yẹ kí dáadáa ó ti ṣẹlẹ̀ wàlá tá a fa òfin arúgbìn mùsídìn ibi tá a da tí bíbalẹ̀ jẹ́ yìí tó dé ó mọ̀ tó gẹ́ ó ń bẹ nínú ọmọ èèyàn máa yà kúnnù mìftáhánil khair kọ́lọ́run jẹ́ kémi àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ó jẹ́ kan nínú eléyìí tí mo sọ tán yìí nípa pé ó ń bẹ nínú ọmọ èèyàn mọ́ yakunu miftahan lil khair ẹni tí ó jẹ́ kọ́kọ́rọ́ oore àwùjọ miglaqan lishar tí ó sì jẹ́ padlock aburú tó yẹ pé tá a bá ti sọ̀rọ̀ àbí a sọ̀rọ̀ àbí wọ́n fi ọwọ́ sáàyè kan ara òyìn ó túká ọkàn wọn ó balẹ̀ táàsì tilẹ̀kùn fìtínà tí bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́run mò ń bẹ̀ ọlọ́run èmi fẹ́ bẹ́ẹ̀ o àti gbogbo ẹni tí máa ń fẹ́ bẹ́ẹ̀ náà gbogbo olùgbọ́ mi pátápátá ẹni tí ò fẹ́ bẹ́ẹ̀ náà arọ̀ ọ́ tí ń gbọ́rọ̀ arọ̀ ọ́ lọ́kàn abẹ́lọ́run kọ́lọ́run rọ̀wọ́ náà lọ́kàn a mọ̀ pé wọ́n ti dá ọlọ́rọ̀ kan àbẹ́kejì ṣùgbọ́n bùkátà sùúrù tábà ti sọ̀rọ̀ àtúnṣe èyí ó jọ pín ibi tí nira wà ni torí wọ́n jọ ń pín níbi òwò níbi káyọ̀ ó lè da àtọ̀rọ̀kẹ́ mọ̀ wà àṣẹwá níjọ pín èèyàn kan ò lè fẹ́ gba gbogbo ẹ̀tọ́ délẹ̀ o ó sì ń bẹnu àwọn èèyàn mọ́yà kúrò mìftá hanley shari ọlọ́mọ́sẹ̀mí àtẹ̀yìntẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ o pàápàá jùlọ tó bá fẹ́ bẹ̀ mọ́sẹ̀ ní kọ́kọ́rọ́ aburú tó pé ńlódógún lẹ́gùn òtítì ìdúródò ni ẹ ká máa bẹ̀rù ọlọ́run o gbogbo ẹni tí bá ń fẹ́ káàtó bọ̀ tán òun dá aláyà tàlùkìyà àmọ́ àwọn èèyàn wọ́n máa ń sábà gbé àwọn tó wà ń jọba ṣépè pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn wà sí nígbà tára ta wọn nígbà tó kàn gbọgbẹ́ àwọn oníwàásí kan hàn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú náà ni máa gbéjọba ṣépè èyí wọ́n sọ pé níbàámu ṣeré àtẹ́mìsì kò tó ká mọ́ bí wọn sí pè kódà mi máa ṣiṣẹ́ pè kò sì mọ́ ń pàkíyèsí àwọn èèyàn sí ọ̀rọ̀ tó bá lọ́tọ̀dọ̀ ànábì sallallahu ta'ala alaihi wasallam mo mọ́ ń rí fáwọn sí gbogbo kútùbù síta kí wọ́n á lọ síbi kìtáàbùl ìmọ̀ràn àkọsílẹ̀ nípa bá a ṣe máa ń so lórí ìbéèrè wa pọ̀ ọ wa pọ̀ nígbà tá a wà nílé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ náà sì wà dóní dòní kọ́lọ́mbà tí wọ́n kọ́ wa ní àwọn àhàdíìsì yìí afẹ́ lè lérò pé n táwọn sọ̀hábà ń béèrè pé wòjú sí ọlọ́run tí wọ́n bá hàn wá lè mọ̀ ńkọ́ tí wọ́n bá jẹ gbogbo nǹkan tí wọ́n kọ́ tí wọ́n ò fún wa tí wọ́n tún kábọ̀ lọ tí wọ́n bá ṣe báyìí ńkọ́ tí bá ṣe báyìí ńkọ́ n tá ń gbọ́ torí ẹ̀ mo fi ń rìn fáà kódà ní tí èyí bá ṣe mùsùlùmí náà kó lọ kà á ayé ti jára wọn náà kútùbù síta náà ń English tí wọ́n ti kọ́ lónìí wọ́n ti translate gbogbo ẹ̀ òjíṣẹ́ ọlọ́run sáà ń sọ pé ẹ sá ṣe sùúrù kí ló fà tó di ọlọ́run fi sọ pé torí tí ó tẹ̀yìn ẹ̀ yọ fìtínà kan tó pé látòsí ìbánà lẹ̀dínà dọ́là mọ̀ mí kò kọ́ sọ àwọn tó sábò sí ní kankan ní kódà ẹni tó fẹ́ tó dá àjàǹgbé lálẹ̀ òun náà sọ pé òun ìbá sì mọ̀ àbámọ̀ àbúrò wà ṣẹlẹ̀ láyé kìí ṣe pé àmọ́ tó tọ́ka máa wí gẹ́gẹ́ bí àwọn èèyàn ti máa ń gbé wọn ṣépè kìí ṣe tó jò ẹ̀mọ́ rísìn míì tó fi tọ́ tá a bá gbéyàn sí pètépè bá mu torí pé ó ṣiṣẹ́ èpè lóòótọ́ ìjọba sì lè wà lọ́wọ́ ẹ̀ ìjọba lè má bọ̀ èpè sì ti mú ẹ̀mọ̀ pé wà láàyè ò burú sí ni ẹni tẹ́ ti fèpè dorí ẹ̀rú tẹ́ ẹ fi èpè da ìrònú ẹ̀rú tẹ́ ẹ ní kò ní rójú kò ní ráyè òun náà ló sì ń hold power wà láàyè ò lè sí ni torí ẹ̀ èmi ó kọ́ a nǹkan kan tá a mọ̀ ṣe lónìí ó ní kí n tó bọ́ sí kò mú òkun ọ̀rọ̀ yìí gbólóhùn wípé Allahumma wálì síyárọ̀ náà náà ẹni tí ó bá lè wí lárúbáwá kó wí nítùmẹ̀ ọlọ́run ayé wa tó fi dórí tẹ̀sìn wa náà bá wa kó lé àwọn tí ó jẹ́ ó túbà túṣẹ́ tí ó jẹ́ arójú lọ́wọ́ táàrà ayé gbé pẹ̀lú rọrùn táàsì ọlọ́run bá sìn pẹ̀lú rọrùn wà látò wálì òmúrọ̀ náà kìyàrọ̀ ẹ̀ ọlọ́mọ wálì òmúrọ̀ náà kìyàrọ̀ náà àwọn ẹni ẹ̀sà tó jẹ́ ní eré tí ọlọ́run bá tó ń fẹ́ tó kọ́ máa ṣe àwọn ni ó kọ́rọ̀ wálé lọ́wọ́ wà látò wálì òmúrọ̀ náà ṣìrọ̀ ọ̀rọ̀ náà àwọn ẹni bí àwọn ẹni bí sangisanyìn aláyàkókò nàkí ọlọ́run dákun gbà wá lọ́wọ́ wọn àdúrà ẹ má specify ẹnìkan kóun tádùá yẹn bá gbà tó yẹ pé àrùn ibi ní bẹ́ẹ̀bẹ̀ wà láwọn ọlọ́run kò wọ́n kò ọlọ́run mọ̀nà tí ó gbà fáwọn ẹlòmíì tó jẹ́ ní eré rọ́pò eléyìí ní dùá tó bá ṣe pé ọlọ́run fẹ́ lò padà ọlọ́run bí ó sì tún wọn ṣe àmọ́ tí wèrè bá ń rule tí ń lead tó yẹ pé òun ni òun ni kílé orúkọ ẹ̀ kí náà ń pè remote tó wà lọ́wọ́ ẹ̀ yóò dáyàn lágbóná o yóò mú ayé sọ àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ o ó sì lè jẹ́ pé èèyàn ní rí nǹkan kan ṣe ọlọ́mọ ṣe wá ní kọ́kọ́rọ́ fìtínà tóyé ṣe wá ní àgádágodo tí ó mọ̀ pa fìtínà dé tí ò ní rúwúyẹ mọ́ wàyídà kíílà láhùn àwọn èèyàn kan bẹnu sọ́tù bákọ́rà nìyẹn àyà kọkànlá tá a bá sọ fún wọn látúfsídú fil ard ẹ má ṣèbàjẹ́ ẹ ṣàánú wàhálà yìí kọjá sísọ ìpànìyàn yín kọjá àlà ẹ̀mí àwọn tá àti ìpa òde akànfàgbà pàǹbẹ̀láyà àti ìkú náà ni ẹ̀ẹ̀mà tí wọ́n máa wí ni pọ̀lú ìnàmà náànú muslihun wọ́n á wí pé a máa sọ wípé àwa ni alátúnṣe àwa alátúnṣe à ń ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ má wọrí òun ti sin kankan iṣẹ́ tí wọ́n ń ṣe lórí ẹ̀ bí náà wàhálà ó ṣe máa jò foroforo sí ni ló jẹ́ pé tí ẹ bá gbọ́ statement tẹ́lòmíì sọ èmi ò fẹ́ máa dákọ lórí afẹ́fẹ́ báyìí títí dìgbà tó fi di túláàsì ká dákọ tẹ́ ẹ bá gbọ́ statement whether muslim or non-muslim ní tẹ́lómi ń sọ àwọn tó jẹ́ pé kí wọ́n tó lanu báyìí mídíà ti gbé àwọn ẹ̀sì fi ríhàn àtàyètọ́ lọ́hun fi yín sí sin lọ́hun káyó fi lálàáfíà káàtìbọ̀tán tí náà fi dá àdójọ́ gbọ́dọ̀ àlùkìyà àmà ọ̀rọ̀ tẹ́lómi sọ ní òjẹ́kíwá lóòótán ẹni tí ò ní jẹ̀gbọ́n fàtẹ́lẹ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ omi sọ ló bí jẹ̀gbọ́n tó fi kó irinṣẹ́ jẹ̀gbọ́n rọ́ra. alá ẹ kíyèsí ẹ kíyèsí o dájúdájú dájúdájú àwọn gan-an ni òbílẹ̀ jẹ́ iná humhum lè mú fìdùn ṣùgbọ́n wọn kò fura àwọn gangan lòbílẹ̀ jẹ́ ọlọ́run ọba alámọ̀tán ní bá wa sọ̀rọ̀ yìí àwọn gangan lòbílẹ̀ jẹ́ àwọn tí wọ́n sọ pé ẹ dákun kílẹ̀ ń ṣe lórí nǹkan báyà ìdààmú pọ̀ wọ́n ní we are working on it àsáwọn gangan ni kọ́kọ́rọ́ fìtínà sọ́lọ́ aláàyà aláàmọ̀n sọ́lọ́ ọmọ ẹ̀dá tó dání àsáwọn gangan ni kọ́kọ́rọ́ fìtínà sóra kejì ayà kọkànlá sí kejìlá wàṣàtánà mọ̀bẹ́nà fàríkọ́ìn ẹni tí ń túnlẹ̀ sí tó wà áfítà kí nǹkan ó lè da àtẹni tó yẹ pé òun ní dáná ẹ̀ ó yàtọ̀tọ̀ síra wọn o nínú ayà sọ́tù bákọ́rà 220 wallahu ya'lamu al-mufsida min al-muslih ọlọ́run máa ẹni tí ń balẹ̀ jẹ́ ó mọ̀ yàtọ̀ sẹ́ni tí ń tún ṣe nígbà míì agbára máa bẹ lọ́wọ́ àwọn tí ń balẹ̀ jẹ́ alátúnṣe ò sì ní hàn rárá aya 220 wàsàùjáàzì kó làǹbì ámàlì ìwà ìwà fíhì ìsáàbà ọlọ́run sì mọ̀ òbílẹ̀ jẹ́ ọlọ́run mọ̀ òbílẹ̀ jẹ́ yàtọ̀ sí alátúnṣe yàtọ̀ sí alátúnṣe ọlọ́run mọ̀ wọn ọlọ́run mọ̀ wọn ẹ̀wà ara wa tá ń bẹ lábẹ́ ìjọba gbogbo pátọ́lọ̀ ń bá fáwà náà ká máa fi ṣe àtúnṣe ọ̀nà àtúnṣe pọ̀ ọ̀kan nínú ẹ̀ èyàn rúsìn ọlọ́run tẹ́ ń gbọ́ mi pàápàá jùlọ èyàn ọmọ ìyá mi nẹ́sìn Islam gbogbo wa pátápátá là ń beléèrè la nídi la hold the responsibility pé báwo làwùjọ yóò ṣe tòrò sóyé àkọ́kọ́ ń bẹ̀ ọ̀kan nínú ẹ̀ òun là kíyèsí bá a ti ń pẹ̀lú ọsá kíyèsí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam fàdáwàtú ila al-khair ẹni ẹ máa bá ń tó lera wọn báyẹn ká pèpè síbi pé àà ẹjẹ́ àfọwọ́nù níbo la ti sẹ́ra wa káfí máa bá sì sẹ́ra wa gbọ́ wàlà amru bil ma'ruf wà náàyè ẹjẹ́ jìnà sílẹ̀ yìí ìdá dáa méjì wàtà náà fẹ̀rẹ̀ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ tí ó wúlò ìmọ̀ràn tí ó wúlò onímọ̀ràn ń bẹ lábẹ́ ìjọba lónìí àbí lábẹ́ nínú àwa tá a wà lábẹ́ ìjọba tó yẹ pé onímọ̀ràn dayérú tí làákà ìbá ń bẹ ọba wọ́n respect plan is a, is a planner whether in good or bad is a planner wọ́n respect ọpọlọ ẹ̀ ẹ̀bá sì lo eléyìí náà sójú ọ̀nà báyìí ó sì tòrò bí lásìgbò ó sì kásẹ̀ ńlẹ̀ mìnà àádọ́mi gbogbo tá a kàí mìnà àádọ́mi súbúlì ìsra lójú ọ̀nà bá sì sí dáadáa ni wà òjúdù kó mi dhalika fil umma àmánú ńlá ha minel adab káwárá àwọn èèyàn tí ó tara bọ́ sẹ́yìí ní ó jẹ́ kí àwùjọ yóò tòrò kó fọkàn balẹ̀ nínú sóra sóràtù aya 116 to 117 falola kana min koroni quruni min qablikum ulu baqiyatin yanhauna 'anil fasad kìí sì gbà táwa wà láyé ìláyé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí dojúrú ní rògbòdìyàn àbí àfààtó àti yọnu ló ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ nínú ayé ọ̀tọ̀ Ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ti bá wa solution ó ti jú àwọn kẹta lè ṣe fàlọ́wọ́lá kana minal quruni min qablikum ulu baqiya kí ó sì jẹ́ pé àwọn onílàákàyè kan wà nínú àwọn ìran tó ṣíwájú yín nínú àwọn tí a ti parẹ́. yanhauna anil fasad. kí wọ́n máa kọ ìbàjẹ́ lórí ilẹ̀. tó bá a ìbá ṣe ayé wọn ò bá má bàjẹ́ tó bẹ́ẹ̀ tó bá ti ah. pé irú àwọn èèyàn wà tí ń kọ́ bàjẹ́ fáwọn èèyàn lórí ilẹ̀ tí èsì pé àwọn ni wọ́n rú náà bàjẹ́ ẹ̀hẹ́ ẹ tẹ̀síwájú. a fi àwọn ènìyàn díẹ̀ lára àwọn tí a gbàlà nínú wọn. dípò kápáwọ́pọ̀ kọ̀bàjẹ́ yẹn kákọ aburú yẹn lọ́nà tó tọ́ àwọn yẹn díẹ̀ la rí dípò kó jẹ́ pé gbogbo ara jọ ṣiṣẹ́ yẹn àwọn yẹn díẹ̀ la rí. ìlà kọ̀lílà mímọ̀n àǹjẹ́yìnà mìíràn a sì la àwọn yẹn. wàtábà àlẹ́dínà zọ́là mú máa òtúbífù fíyì wàkánù mùjùrìmí àwọn tó ṣàbòsí sì tẹ̀lé nǹkan tí a fi ṣe gbẹdẹmukẹ fún wọn. ọ̀gọ̀rọ̀ àwọn alábòsí wọ́n gbà yí pé tó bá tòrò àwọn ilé náà mọ̀ fẹ́ gbádùn nìyẹn wọ́n fẹ́ lo àlàáfíà mọ̀ fẹ́ lo ilé ayé àlàáfíà mọ̀ nìyẹn ẹ̀já kó ogbó nǹkan tán kí wọ́n mọ̀ nípe kankan bẹ̀ wàkánú jùlímìn. wọ́n sì jẹ́ ẹlẹ́ṣẹ̀. wàmọ̀kánà rọ́bù kàlíyúlì kẹ̀lkúrọ̀ olúwa rẹ kò ní pa àwọn ìlú run ọlọ́run bá rẹ ò ní pa àwùjọ kan run lọ́nà àbòsí bezulmin kò ní pa wọn lábò kò ní pa wọn run lọ́nà àbòsí wa aluha muslihun nígbà tí àwọn ènìyàn rẹ̀ bá jẹ́ olùṣàtúnṣe tó bá jẹ́ pé wọ́n ń ṣe àtúnṣe ọlọ́run ní pààyàn run ìparun tí ń bá wa lórílẹ̀-èdè yìí oríṣiríṣi àwọn nǹkan tí ó ti lọ mọ́ra wọn tá a fẹ́ yanjú tí ń fa ìparun nínú àyà tá mú wá àbí inú àyàtà kàí gan ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn parun torí pé wọ́n rú náà bàjẹ́ illa qalila mimman anjayna minhum àwọn olùmọ̀ wọ́n ní ayé ọ̀kọ̀dì wujida min hada sinfil qalil àrí èèyàn rẹ̀ díẹ̀ nínú àwọn tó ti ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n tẹ pámọ́sẹ́ nírú ìbàjẹ́ wọ́n lámìlẹ̀ tẹ́fìtú ìlà ìkẹ́rì làkíyàrì lẹ́dínà na hauhun anil fasad wọn wá tẹ ẹ̀wòye sáwọn tí ń kọ̀ fún wọn pé ẹmọ́ sí bàjẹ́ ẹmọ́ sí bàjẹ́ ẹmọ́ sàbúrú fàfàjẹ́ ahùn lè àdáàbù fàhàlákàun ìyà ọlọ́run bá dé ó dé bá wọn sì pa àwùjọ kan ò parun àfi tó bá jẹ́ pé wọ́n ṣàbò sí ara wọn wọn ò sì wàlàmí húlì kíkọ́ díẹ̀ tán muslim hatan court àwùjọ kan tó dìde pé ẹja gbọ́ra wáyé ẹja mọ́ ń gbọ́ lórí mídíà lórí ròyìn road press ẹja gbọ́ra wáyé ẹja wọ́n yí àwọn yọmọ adámọ̀ jẹ wọ́n fọ ọwọ́ ọlágbáyàn lójú ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ti lọ àlìkámẹ̀ ló ti rí ẹ̀ àwọn tó wá sẹ́kù láyé wọ́n wá pọ̀rọ̀ sínú pé àwọn náà ṣetán àti lọ àlìkámẹ̀ àbá tó bá gbà làwọn fún olùhádà amárọ̀lọ́wọ̀ hádì ìlúmà tó rẹ̀ lọ́rùn fi pa àwùjọ tàwa iná láṣẹ láti náà nígbà Muhammad sallallahu alaihi wasallam an yakuna fihi man yamuru bil ma'ruf ká lè dìde síbi pé ká máa pàkíyèsí àwọn èèyàn dáadáa ọ̀yẹ́nì àní munkar ká máa kọ̀ fún wọn nípa àbàjẹ́ suratu Ali Imran aya 104 walitakun minkum umma káwọn kan máa bẹnu yín yad'una ila al-khair tó máa pa àwọn síbi dáadáa níbo láti pàmì ẹ̀ síbi dáadáa dẹ́ta láwọn èèyàn ò ní ṣe dáadáa tó bí wá dé pé àmọ̀ wá rú náà ìparun lábẹ́ sọ́yé wàlítákùn mí kò ń mà kí ó máa bẹ nínú yín kó máa bẹ o ìjọ kan tí yóò máa pèpè bíbẹ ọ̀ràn àyàn sí leléyìí ìjọ kan tí yóò máa pèpè síbi ohun tí ó lóore jùlọ síbi ó lóore fáwùjọ wọn yóò máa pàṣẹ ohun rere wáyà mòrónà bíl ma'ruf wọn máa pàṣẹ ohun rere wáyà ní àwọn ní anil munkar wọn yóò sì máa kọ́ wọn aburú wọn máa kọ́ aburú wà ulaika humul muflihun àwọn wọ̀nyẹn àwọn sì ní olùjèrè àwọn tó jèrè nìyẹn ọlọ́run jẹ́ mi àtẹ̀yìn ọjọ́ kan nú wọn nǹkan méjìlá gbọ́nà ayá yìí òyà àmọ́dọ̀ bíl ma'ruf ẹ máa sọ fún ọ pé tẹ́ ẹ bá ṣe báyìí ó dáa àwùjọ tòrò wàyẹn ní àwọn àlè múnkà ẹ máa sọ fún ọ pé ah ẹ má sì yẹn o tí náà bàjẹ́ bá gbilẹ̀ látara yẹn àwùjọ ó dàrú o wàdálíkà àlè islam mímọ àsọ́bà àlè umama kọbla bí sábàbí ìmáàlì hada jáàni torí káwa náà lè là ká síbi tó ṣẹlẹ̀ sáwọn ọjọ́ kan tó ti ṣáájú ni والذي يتمسك بالكتاب ويؤدي ما وجب الله تعالى عليه يسمى أو يسمى مصلحا ẹni wọ́ alẹ́ ní rí ẹwọ suratul A'raf sura kejì àyà 170 walladhina yumassikuna bil kitabi wa aqamus salata inna la nudi'u ajral muslihin àwọn tí ó mú tírà lò dáadáa àwọn ní àwọn ta ni lè ṣiṣẹ́ yẹn Aya kan àwọn tó ń tí wọ́n ń kírun tí wọ́n ń ṣe sọ́lá dájúdájú àwa kò ní fi ẹ̀san wọn tó ń ṣe àtúnṣe iṣẹ́ wọn láre. nítorí wípé <laughs> ẹ̀wọ̀n nǹkan méjì tọ́lọ́ sọ́mẹ̀ yomọ̀ fikú na bílí kìtà wọ́n gbá alukuran mú dáadáa ẹni dáadáa ẹ̀hún dáláyìn dáadáa kìí sí pé wọ́n mọ kuranu torí wọ́n lè mọ ìmplimẹ́ǹtì ẹ̀ dáadáa àwọn tó tá a bá ń sọ pé kí a fún oníṣẹ̀ríà islam láàyè yóò jẹ́ni tí àdíọ́kàn ẹ̀ mọ́ tó yẹ pé tọ́lọ́n náà ní ó fi ṣòṣèlú ẹlẹ́ẹ̀kejì wà kọ́ọ̀mù sọ́lá tí wọ́n ti ń ṣe sọ́lá ẹ̀dàkùn sí mílíọ̀nsì èèyàn tí ń ṣe sọ́lá ọ̀bẹ náà oníbàjẹ́ ẹ̀sọ́ látùtọ́ lọ́n kọ́ pẹ̀sọ́ tó sọ látùtọ́ sọ́lá àtàtà ha anil fàṣọ́ àlùmùnkà sọ́lá àtùtọ́ lọ́n mọ́ ọkọ̀ ò ní wà áfítà ipé tí tẹnìkan ó bàjẹ́ àbíká òjò ó dàrú àbí kómi àwùjọ ó mọ́ tòrò kódà kódà kó jẹ́ pé wọ́n ti affect òun gangan kó jẹ́ pé wọ́n ti fa burú kan ṣe kò ní wà áfítà rẹ̀ mo máa ń challenge àwọn èèyàn ìdí rẹ̀ ni fún mi lésì ẹ sọ fún mi ibi táwọn ibi ti wà áfítà rẹ̀ tó ẹ́ pa rẹ̀ ní jà fún ní gbogbo àwọn instances táwọn ibi ti bínú tójú ẹ ti pọ́n tó ti sọ̀rọ̀ tó le ibi tó ti fẹ́ káyé àwọn èèyàn tó rà tàbí kí á mọ̀ wọn ni wọ́n sì sẹ́ èmi sì lè mú ọ mo lè mú up to ọgọ́rùn-ún wá ibi tí wọ́n ti sẹ́ tó yẹ òsì pọ́n tí ò fara ya bẹ̀tí ibi tí wọ́n ti ṣe ọlọ́run ibi tí wọ́n ti fẹ́ da irú tí wọ́n ti fẹ́ bọ̀rọ̀ àlùkè àmọ̀ jẹ́ tó jẹ́ àná ibi ti pọ́n á sì kó méjèèjì ti sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n sẹ̀ wọ́n ti fún ànábì lásọ lọ́rùn wọ́n ti fún aṣọ ọmọ lọ́rùn rí táwọn tí ó sì yọ ọrùn ní tí ó ń yọrí kúrò lọ́rùn tàn ń bẹ ní tòsí ànábì sallallahu ta'ala sallam tó sọ wípé ẹ sílẹ̀ kìí í wá mùsùlùmí ó ní ẹ̀fún ni ó wá tọrọ ni ẹ̀fún ẹ akoto wa tí kankan máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún òun tó ń sì gbà tó ti gbà ń bẹ tó hùwà mùnáfìkì kí má sọ ti di mùnáfìkì tó pé ànábì lòdì sí di mùnáfìkì dáàni hátìbù ọmọ àbíbàlì táà Ó kò lọ́rùn ẹ̀. ojúṣe ọlọ́run ní ọ̀wọ́ mọ́rọ̀ alarislik jókòó ara ẹ̀ jẹ́ iná womina alibadir ẹni tó fẹ́ yorí kò lọ́rùn ẹ̀ àwa ẹ̀ lájọjọgún badir ó mì pé tó ṣe òwọ́ọ̀tì ẹ̀ kò wọ́ọ̀tì pé akíra yorí lọ́rùn ẹ̀ sí ó sì lọ tó àṣírí ànábì fáwọn ará mọ́kà ni nígbà táwọn ti kó mọ́kà tán tán di ọjọ́ ìwà mọ̀dínà wọ́n sì bí wọ́n sì ti sòfò nìyẹn lòun fi fi lẹ́tà rán obìnrin kan kótókótó lọ jíṣẹ́ fún ogún òṣẹlẹ̀ o ló fi rán ẹnìkan pé kọ́n tètè máa mú làbárí yẹn lọ Mọ́kà tí èsì pàdánù bí ló ràn sallallahu ta'ala wa kí mo fẹ́ fàyọ táwa náà bá ti wà affected ní one way or the other èmi tí mo ń sọ̀rọ̀ náà mo wà nínú àwọn nínú àwọn làásìgbò àwùjọ yìí wọ́n ti kó bèmí náà bàtọ́ lọ àmọ́dúpẹ́ lọ́wọ́ bàbá tó fi mí sójú ọ̀nà yìí kọ́lọ̀ bá mi sàn wọ́n lẹ́sàn rí kọ́ máa sàmójúkò fún wọn ṣẹ̀rẹ́ àni mo tún wá ṣe ṣẹ̀rẹ́ wájẹ́ sàrí àtànẹ́bí sallallahu ta'ala sallam tó kó gbogbo llb ní kinní kan ni bóyá ló tó 1% ti ṣẹ̀rẹ́ islam gbogbo tí wọ́n kà bẹ̀ tí fi di professor tí wọ́n fi gba llb kò tó 1% ń bẹnu ṣẹ̀rẹ́ islam nínú àlàáfíà téyìn ó fi lọ ayé tálùkì àmọ̀ náà fi tòrò gbogbo tọ̀hún òtẹ̀ kò tó sọ́rọ̀ àlìkà àmọ̀ ń pa tọ̀hún náà rárá sàn pé àti kọ́kọ́ máa sọ̀rọ̀ ọ̀tayé agbọn abí mélòó ló dá sí tí wọ́n pọ̀jù wá lọ láwùjọ ni láwùjọ gbogbo ayé àwọn tí wọ́n ṣe lọ́ọ̀yẹn máa ń pọ̀jù wá lọ láwùjọ bẹ̀tì 99 percent àbí jẹ́ kí n tún fi kan kún kọjá 98 kí n dín kan kún bẹ́ẹ̀ ní tí wọ́n jẹ wọ́n wá wọn àfẹ́ káyé ó tòrò kó sàti róúnjẹ tí ẹ jẹ àwa ni àmọ̀ fi ṣẹ̀dá àpèpè síbi káyé ó tòrò pé kò ní source of regulation kí wọ́n sọ pé àlàáfíà oh, regulate ayé àtàlùkìyà àmọ̀ ẹni tó bá gbátírọ̀ ọlọ́run bá mú ló lè ṣiṣẹ́ yìí àbẹ́ni tó gbọ́yé tó ṣe tán àti gbọ́rọ̀ ọlọ́run wàmínà ní wàhálì isla ọ̀kan nínú àwọn ọ̀nà tá a gbà ṣe àtúnṣe àlìsọ́ àbẹ́nà àlìmùtà àdínà àlìmùtà kọ̀ọ̀tù iná mùsùlùmí wànáṣà àjìmáyìn fàtàkùlọ́hà wà ásìlìhó dáta bẹ́ẹ̀nìkùn suratul anfal sura kẹjọ látàrí àkọ́kọ́ àwọn èèyàn ń bẹ tí wọ́n ti ògbòdìyàn tí ó ti bá wọn nínú ìyapa ẹnu nínú àwùjọ tó jẹ́ pé bóyá ikọ̀ èèyàn méjì ni bóyá ìran ni tó jẹ́ pé group sí group individual sí individual ọlọ́run ni ẹ ṣàtúnṣe láàrin ara wọn nígbà tó kọ́kọ́ sọ pé fàtákù lọ. nítorí náà nítorí náà ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyọ ọlọ́run. kí ẹ sì ṣe àtúnṣe nǹkan tí ń bẹ láàrin yín. kí ẹ ṣàtúnṣe nǹkan tí ń bẹ láàrin yín ní àjàngbìlà ànábì sallallahu ta'ala àdísà àbúdàrdà ànọ́rọ̀dì aláwọ̀tàlá ní olùsẹ̀ ọlọ́run bá sọ pé aláàkùnbẹ̀rẹ̀kún bí afdọ́lì min darajati siyamu wasolati wasodakọ ẹ̀jẹ̀ ń fún yín níṣẹ́ ládá kan tó rí ẹjù sọláti siyamu lọ kọlù bá làwọn láfẹ́ gbọ́ ó ní islahu dáàtì bẹ̀yìn kẹ́ ẹ máa ṣàtúnṣe láàrin èèyàn méjì àbí ikọ̀ méjì táàrin ara wọn ti dàrú bàbá kan ń bẹ wa ń mo wá sáwọ bàbá kan mo ní ah mú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí kódà àwa tá a kéwú kò rọ̀ wá lọ́rùn tẹ́yìn gan mo ní ọlọ́run kó ṣe lọ́nà àlùjànnà fún yín àjọ ń ṣe sọ̀lá ni àjọ gbàpọ̀ lọ́run ọba kan so tó tọ́ka mọ̀ sí lódò tí ò sọ ọba mí lẹ́yìn àjọ ń ṣe síyáàmù ni bọ̀tò òun máa dìde sí àárín lágbájá àti lágbájá òtòrò kódà yìí máa fi ṣàìsùn mo ní iṣẹ́ tọ́lọ́run fi rọ̀ yín lọ́rùn yìí o ọlọ́run kó ṣe lọ́nà àlùjànnà fún yín o torí èmi mo mọ tí mo kà nípa ẹ̀ nínú ṣẹ̀ríà Islam pé ká má fi àwọn èèyàn lẹ̀ níbi pé wọ́n sira wọn gbọ́ pé wá sí lè dàkódà ni mo fi ṣàdúrà fún nítorí náà iṣẹ́ ńlá ni wọn gbogbo ẹni tó lọ́nà bá ṣe bẹ́ẹ̀ ní rọrùn fún. fàyínà fasara zatul bain huwa lè ha lékọ̀ ẹ̀ẹ̀rí káàrin èèyàn méjì ó dàrú èèyàn méjì péré ká má ti sọ ìjọ síjọ jàmáà sí jàmáà huwa lè ha lékọ̀ ó ní ha lékọ̀ láàkólù táhálíkù ṣàrà ìmọ̀ fa nǹkan mọ́ ó ní kìí ṣe pé irun orí ni ó fà á mọ́ o yóò fa ẹ̀sìn yóò ha ẹ̀sìn dànù pàrọ̀gàdà tí ò ní sẹ́sìn láàrin yín mọ́ nígbà kan ti dàrú síra wọn. bákan náà ọlọ́run bá wa 114 kò sóore níbi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ táyìn yẹn máa sọ kò sí oore nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ wọn. tẹ́ máa ń sọ yín yan. àfi ẹni tí ó bá pàṣẹ ọrẹ títa. torí pé ọ̀rọ̀ rìkísí ni pọ̀ ń bẹ̀ èyí tó máa ń bẹ̀ ni kéèyàn ó pàṣẹ ọrẹ títa kò ń jà wọ̀n ẹja wọn sáà tó kó oúnjẹ pamọ́ ni ó yẹn àmọ́ kówó pamọ́. the federal government is, tàbí iṣẹ́ rere àbẹ́ni tí ń sọ pé ẹjẹ́ irúṣẹ́ rere wo lárò pa lè ṣe tí ó sàǹfààní fáwọn èèyàn ok ẹjẹ́ àdá nǹkan báyìí ẹjẹ́ àdá nǹkan báyìí ẹ tẹ̀síwájú. tàbí àtúnṣe láàrin àwọn ènìyàn. àbátúnṣe láàrin àwọn èèyàn tí ọkàn wọn ti gbòòrò síra wọn ó di mẹ́ta àwọn tí wọ́n bá ń ṣe yẹn ẹnikẹ́ni tí ó bá ṣe ìyẹn ẹni tí bá ń ṣe ọ̀kan náà àwọn ilé àbí gbogbo ẹ̀ láti fi wá ìyọ́nú ọlọ́run láti fi wá ìyọ́nú ọlọ́run tí ẹ̀ tún ṣe pé òun náà fẹ́ jẹ nǹkan kan bẹ́ẹ̀ láìpẹ́ a máa fún ní ẹ̀san tó tóbi. fàṣàwùfànù tí ajírọ́ àbímá ẹjẹ́ ńlé kan sí kò sígbà tí wọ́n Boko Haram insurgency àti gbogbo tó dàbẹ̀ ẹ ọdún tàti wà lórí ẹ̀ mo máa ń dá sí i mi sábà dá wọn mo máa ń dá sí ti ti pé ṣé Boko Haram àti tó wọ́n fi ń ni kì í ọ̀dọ̀ fi ń ṣe wọ́n fi ń jẹun ni àwọn òfẹ́ ọ̀kan òkan àwọn òfẹ́ ó tán mọ́ àfìgbà táwọn náà bá tán tágbà kò ṣe wọ́n sí ẹ̀mọ rísìn ẹ lọ bèèrè àwọn tó lè bí mi lọ́mọ wọ́n bẹ láwùjọ wa wọ́n bẹnú ìjọba wọ́n bẹnú àwọn tán lè pìtàn historian ẹ lọ wo ìtàn Nigerian Army àti Nigerian Police tó yé so, wọ́n ní rẹ́kọ̀dù gidi láyé nígbà kan kí wọ́n tó sọ ara wọn di da, kí wọ́n tó sọ ara wọn da kú rẹ̀ tẹ̀ àbí kí n tó sọ pé kí wọ́n tó sọ wọ́n dà bẹ́ẹ̀ àtàwọn náà fúnra ara wọn. àwọn tán tírèèni nàìjíríà mi wọ́n pè nàìjíríà kọ́ra tó bá dojú ogun wọn máa ń bẹ̀rù nàìjíríà mi. àṣẹ bí ààrẹ wa Muhammadu Buhari ìṣẹ́bò náà nígbà tó jólógun pẹ̀lú ìdí àgbọn rahimahullah ọlọ́mọkọ́ bá ní kẹ́ wọn ò gbàgbẹ̀rẹ̀ fún Amẹ́ríkà gan-an tí ń claim kó alágbára kan náà agbára ayé lòun wọ́n mú play Nàìjíríà kalẹ̀ òun náà ẹ̀mú náà lẹ̀ ó sì gbà tí bá sọ ti tó sọ náà lẹ̀. mélòó ni Boko Haram agbọ̀nbọ̀n ni wọ́n wà Nàìjíríà gẹ́gẹ́ fúnra rẹ̀ ó kéré nu máàpù ayé Boko Haram wà bí ìbá ṣe pé oúnjẹ bá sì ń ṣe ìjọba ẹ̀ wọ̀láì tí ò bá ní rọgbọ torí dọ́gbẹ̀dẹ̀ àlùkìyà àmọ̀ ìyá máa láwùjọ bòmí ẹmọye sẹ́nítọ̀ ẹmọye mínísítà ìdí máa fi kún rògbòdìyàn ó ṣe ẹran ó ṣe màálù ó ṣoko la hawla wala ìlàbìlà. àwọn kan wọ́n jẹun bẹ́ẹ̀ lọ wọ́n jẹun bẹ́ẹ̀ lọ ẹni búlọ́ọ̀kù bọ́dà ní èyí tó sì wú nàìjíríà ìran jẹ omi bá ń gbé òkú mama kan sọ fún mi wípé ẹ ọkọ tíwájú ẹ má o ó torí kọ́ má jẹ́ pé wọ́n tó mú o mo ní mo ti gbọ́ mọ̀mọ́ wọ́n ní ẹ tó ti inú ilé yìí nìkan ah, mo á ń ronú pé ah, Allahu Akbar so ó túmọ̀ sí pé èmi tẹ́mi bá gbà pé mi ò ní dáko torí ẹran ó mu jẹ Abdulrasaq gbà pé ò ní dáko torí gbogbo oúnjẹ tá à ń jẹ ẹ wo sùn ẹ ọkà ẹ wọ́n jẹ gbogbo wọ́n jẹ tata wọ́n jẹ tìmọ́ ká tó wá sọ pé oúnjẹ àbẹ́ ẹ̀gẹ́ ṣé bó ṣe káyé orí nìyẹn ẹ sáwà nìkan ni orílẹ̀-èdè lágbàlá ayé ìlú tó develop àti tí develop lọ́wọ́ tí ò sí nàìjíríà nínú kankanu méjèèjì kò sí nílùú tó develop kò sí nílùú tí develop lọ́wọ́ àṣe wòye síbi tó develop àti tí develop lọ́wọ́ wọ́n lẹ́ran jù wá lọ ọtún ní ìkókó jù wá lọ wọ́n ti wá sọ̀rọ̀ èrè ayé wọ́n jèrè ayé jù wá lọ bèlè tà sí ọ̀rọ̀ àlùkìyàmà àwọn ibi tó yẹ ká gbà ṣe agbọn pé ká ṣe àṣetúnṣe ká ṣe àtúntò kálẹ́fà ó lè jọba nìyẹn ó rọrùn fẹ́ni tó bá fẹ́ ṣe dáadáa pàápàá jùlọ tó bá bẹ̀rù ọlọ́run kí wọ́n sì rántí ọjọ́ ìgbẹ̀lọ̀ kìí àmọ̀ pàtàkùlọ́ ẹ̀yin ẹrú sin ọlọ́run gbogbo ẹni tó mọ̀ pé gbogbo àwọn òbí léèrè ànábì sọ̀rọ̀ sọ́lá ó ní kúlùkùn rọ ìwà kúlùkùn mọ̀ sónú àrọ̀ ìyàtì ibi tèmi ní ó ti kópa àti ìwọ ń gbọ́ mi àtẹnitẹ́ wa ń jọba èmi ti sọ pé káwọn èèyàn mọ̀ gbé yìí torí nǹkan ó dàrú sí i àmọ́ ọlọ́run mọ̀nà tí ó gbà sàbáyọ fún wa ọ̀kọ́kọ́ ni pé ká náà ká sì rántí ọlọ́run ọmọ sà sàmójúkò fún wa sàforójì fún wa ọlọ́run ní ká rọrùn kálukì àmì rọrùn subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. abẹ́ ọba kó bá san àwọn wa ní ẹ̀san rí fún ìbéèrè ẹ lè pè wọ́n sí zero seven zero three seven two six eight four one zero wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.